الله صلى الله عليه وسلم إذا أتت رسلي فأعطهم ثلاثين درعا قلت يا رسول الله عارية مضمونة أو عارية مؤداة قال بل عارية مؤداة رواه أحمد وأبو داود والنسائي وصححه ابن حبان حديث بكى لليل أجا حديث صفوان سيدنا أمية رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم استعار منه دروعا يوم حنين فقال أقص يا محمد قال بالعارية مضمونة رواه أبو داود وأحمد والنسائي وصححه الحاكم من àwọn gbólóǹkan هذه náà rí صلى الله عليه وسلم tó ní káwọn aránṣẹ́ mi bá dọ́dọ̀ rẹ̀ kó àwọn ẹ̀wù ogun ọ̀gbọ̀n fún wa kó àwọn ẹ̀wù ogun ọ̀gbọ̀n fún wa ẹni tí ànábi sọ̀rọ̀ bá àti lọ́mọ ara yẹn pé ó ní àáríyẹ fún mọ̀gbọ́nmọ́ná àwọn àáríyẹ fún mọ̀ àjẹ́ sẹ́wọ̀ ogun tí màá yẹ tó fẹ́ gbé ẹ̀dá padà ó fẹ́ gbé tó bá sẹ́kù bó ti ṣe wà ẹ̀ẹ́dà padà tó bá sì ti jẹ́ pé ó ti bàjẹ́ sọ́nà ẹ̀sán wò ọ̀nì màbùmọ́ ẹ̀ ìyẹn ni pé ẹ̀wọ́ ogun tó ní kí n yọ ọ̀rọ̀ ṣé èso ti pé tí mo bá yọ ọ tó bá ti sẹ́kù lálàáfíà ẹ̀ẹ́dà padà tí ọ̀rọ̀ sí lálàáfíà ẹ̀sán wò tàbí èyí tó ti pé tí mo bá yọ tó bá sẹ́kù lálàáfíà nìkan lẹ́ẹ̀dá padà ìmọ̀ tó bá ti bàjẹ́ tó ti pòórá ó pòórá nù ìyàtọ̀ tó wà láàrin màbùmọ́nà àti mọ̀ọ́dá màbùmọ́nà tó bá sẹ́kù bẹ́ẹ̀ ti ti gbà lọ ẹ̀dá padà tó bá ti bàjẹ́ sọnù ẹ sì ní ipò rẹ̀ àbí kẹsàn wò ìkẹ́nìkan kọ́ yábọ́ lọ́wọ́ rẹ̀ wọn ababọ́ yìí kó fi jẹun pàtó lu abọ́ yìí tán kò sí nǹkan kan tó sábọ́ wọn adábọ̀ rẹ̀ padà fún mabumọ́nù ìgbà tó fabọ́ jẹun wọn fabọ́ jẹun tán wọn fabọ́ lẹ̀ kọ̀mọ́ntọ́ sábọ́ ṣùgbọ́n dá lójú kó òun sí ìdábọ̀ padà fún ọ̀sọ̀ yá nínú ọ̀sẹ̀ yóò fi ro akọ́tẹ̀ yóò fi kàn padà nínú yẹn ni mo mú rẹ̀ tó bá jẹ́ kí mo ẹ̀dẹ́ ìgbà tí ó mọ̀ kó òun sí ìdábọ̀ padà fún ọ wọn á wá bọ́ wọn rà bọ́ yọ̀dà bọ́ wọ́n wá bọ́ wọ́n rà bọ́ nílẹ̀ yẹn sọ tó ju rẹ̀ yẹn àdà padà mọ ẹ̀dẹ́ ó túmọ̀ sí pípẹ́ àbájọ rà bọ́ máa ń kọ́ ọ̀nà ọgbà kàmú ìdínà sẹ́ni tó fẹ́ yá wọn lẹ́wọ̀ ogun tó ń béèrè ṣé ẹ̀wọ̀ ogun ti ń yá yín tó ṣe pé dàpadà by all means kò sí tó lè ṣe kọ̀ọ̀kan ní àbí èyí tó ṣe pé tí nǹkan kan bá ṣe ó ṣe náà nù kálukú sinmi àti sàlàyé náà kí èsì àwọn olùmọ̀tò ara mẹ́jọ wọn náà ní pé tó o bá ti yá nǹkan kan lò lọ́dọ̀ ẹnìkan wàá dá nǹkan yẹn padà láéláé o bóyá nǹkan yẹn jẹ́ kù àbó ti bàjẹ́ wàá dá padà láéláé nítorí pé tó máa ń tilẹ̀kùn pé tó bá sọnù àbó ti bàjẹ́ ò ní dá padà yóò sì nà káwọn èèyàn máa tà máa. yóò tilẹ̀ fún kéèyàn máa rí nǹkan ya nítorí pé tó bá fi báyìí tó bá fi ṣàpèjú ẹ̀ ọyẹ́ nìkan ní báyìí kò fi kọ̀wé wọ́n á fi kọ̀wé kí wọ́n béèrè báyìí ó fi báyìí lọ́wọ́ ó tún ya nígbà mi ò béèrè báyìí rẹ̀ ó ní báyìí ti sọ nù wá gba kámú wọn náà bá ti gba kámú wọ́n á tira ra báyìí mi fún àṣẹ báyìí yẹn ọlọ́mọdé yóò tilẹ̀kùn àti máa ṣe kí ni àti máa sàánú ara rẹ̀ kò sí yẹ ọ̀nà àti máa sàánú ara rẹ̀ lójú láwùjọ mi nítorí pé ọlọ́run ọmọ ẹlẹ́dàá ó ti ṣépè fáwọn èèyàn kan nínú ìròyìn wọn òun náà ni pé wọ́n yà mìíràn òun náà máa òun wọ́n máa kọ̀ láti yára wọn ní ìdíyàn máa yá lò lọ́dún ìyẹn ẹgbẹ́ rẹ̀ yọ̀ọ̀dà pàtó tó a jẹ́ pé kí lẹ̀kùn ká lè máa yára wa ní nǹkan wà títí lẹ̀ òrìrì lànà. ìǹtà wa ti sílẹ̀kùn yóò fi wá lọ́yẹ̀ ká ti lọ́yẹ̀ ká ti. lẹ́yìn rẹ̀ ni àbọ̀ mi síra tó bẹ̀rẹ̀ sí ní sọ̀lá yìí nípa nǹkan mi wọ́n pè ní báàbù ọ̀fù. eléyìí ó ní í ṣe nǹkan tí èèyàn gbà. téèyàn dí mú téèyàn bá gbára gbà nínú dúkìá bí ọ̀tọ̀ téèyàn ọba gbàgbára mú nínú dúkìá onídúkìá bí ọ̀tọ̀ bí ọ̀ wọ́n ń pè ní alùpùpù kò sì sí nǹkan tí ò lè fẹ́ lórí nǹkan yẹn àbójúwò máa ń wọn á máa di aṣọ gbà mẹyìn lọ ẹsẹ aṣọ lórí wáyà tó kọ gbẹ ń ẹnìkan kàn ti kó yìí tọ ó sì lè jágba mọ lọ́wọ́ pé kí ló ṣe kó tún sọ̀rọ̀ kó tún pọ létí eléyìí wọn ń pè ní kọọsì lábẹ́ òfin Ọlọ́run gbóńtì ọba ti jẹ sí èèyàn kọtọkọ fọwọ́ kọtọkọ mọ́wọ́ lọ sí ìgbìyànjú nítorí wípé ẹ̀sìn Islam ọsọ owó olówó olówó ọsọ ẹ̀tọ́ ẹlẹtọ fẹlẹtọ kọgbà fífi wulẹ òkèrè máa kó mọwọ rẹ lọ síbi àti máa ṣe bí ẹni tó ní níbi dúkìá tó ní islam ti lé wọ nítorí pé tí wọn bá dínà rẹ ètò rọrùn pátápátá gbáà náà ni kó ní kálukú ọmọ ọwọ́ náà láti gbà nǹkan oníkan lọ́nà tó ọ̀nà torí rẹ̀ ó lé débi wípé báàbù jẹ́ àwọn òbí eré ó lé débi wípé ntọ́rọ̀ mọ́ pọ̀ gan ntọ́rọ̀ mọ́ pọ̀ lágbègbè wọ́n adẹ́nìkan ẹ̀ ń fa ẹ̀ ń ti fanfa lórí ilé ọwọ́ agbàdé mọ́ lọ́wọ́ ó sì dọ́ lójú pé wọ́n kọ́ lómi ilé ó sì dá gbogbo yẹn lójú pé ilé ń lé ní òfin sẹ́rí àwọn aṣọ ẹgbẹ́ títí ọba ti sọ láti nínú ilé tọ́lọ̀ wọn gbà olùkẹ́kẹ́ tẹ̀ tó ọba ti sọ láti nínú ilé tó dìgbà nínú yàrá tó dìgbà tọ́lọ̀ wọn gbà. as-salatu fil ardil maghdubah títí sọ láti lórí ilẹ̀ tó dìgbà tọ́lọ̀ wọn gbà bí onígbà subhanallah. tó túmọ̀ sí kí tí wọn náà bá ti ń gbọ́dọ̀ ilé yẹn tó ikú ọgbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ torí kí èèyàn má bàa torí ibú rọrùn èèyàn gbọ́dọ̀ gbà nǹkan ní nǹkan lọ́nà àìsàn torí ìwé yìí mo ti gbà mọ ọlọ́kùnrin tó lè ṣe à yóò ṣe mẹ́wàá lórí tó bá sọ pé mo fọ́ sí kóòtù ọlọ́run ọkọjà kọ gbọ́ ọkọjà kọ gbọ́ torí ẹ alùpùpù haram kabiratun min al-kaba'ir ìdájọ́ rẹ̀ nínú sẹ̀ríà ìwọ́ni o ẹ̀ṣẹ̀ ńlá kan ní nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá kí ló dé àwọn tó dé náà ni àwọn àdìsí dẹ́ máa rí yìí onílọ́fà tó fi jẹ́ kabiratun minal kaba'ir ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá torí ẹ̀ ló ti jẹ́ pé tí abáwọn àánú lu wa ẹnìkan kan dé nu wọn abẹ gbà bí wọn alọ wọn àbí dà nítorí tó bá rí gbà wọn alọ kí ni ti tẹ́lẹ̀ wọ tọ́ ayẹ̀ká tẹ́jú lẹ́kẹ́ nìkan gbà wọn alọ rọrùn àni wọn ò bí ẹni náà torí ẹ̀ ló ti jẹ́ pé lu àwọn mùsùlùmí kò sí gbà ní rọrùn ẹnikẹ́ni tó bá mẹ́gà tẹ́ǹtì kó ń fẹ́ gbà ló mọ́ mùsùlùmí lọ́wọ́ àyàfi tó bá rí wọn pa àyàfi tó bá rí wọn pa lọ́gbà ló mọ́ wọn lọ wọn èrí lu mùsùlùmí gbà bẹ́ẹ̀ torí ẹ̀ òyìnbó lè tọ́wá sí lùgbà lọ́kọ̀ọ̀kan ó náà dààmú òyìnbó dààmú tó máa fẹ́ gbà lọ àwọn mùsùlùmí kò ń ọ̀rọ̀ tó máa fẹ́ gbà lọ àwọn mùsùlùmí kì í rọrùn. لما كان في ألجيريا بلاد مليون شهيد ìlú tó ẹgbẹ́ yẹn mílíọ̀n wọ́n ti kú nítorí pé kí France ọmọ bàá rí lu wọn gbà ìyẹn mílíọ̀n ló kú nítorí Islam lọ́fà èsì ní tiwa ń bìí sọ́yọ́ pé aláàfin kan ọkọ̀ lọ gbé gbogbo Ọ̀yọ́ empire ó gbé lóyìnbó lọ́wọ́ nínú abọ́ gold ọmọ panu àwọn mùsùlùmí wọn ò bí yẹn ẹ̀bá ti wá bọ́tù gẹ̀rẹ́gẹ̀rẹ́ bẹ ẹni jẹ́ pé lọ́dà nàìjíríà tóyìnbó rí gbà rọrùn wọn ò bí dáa wọn ò rí gbà rọrùn ọlọ́run ọmọ ẹ̀yẹ ẹni tó sùn bẹ̀ òyìnbó náà ti gbà ọlọ́run ọmọ ẹ̀yẹ òyìnbó tí wọ́n padà àmọ́ ńlẹ̀ yorùbá wọn kò òyìnbó kankan ìrọ̀rùn yìí náà lórí pé ṣírkù ni wọ́n bá ká ṣírkù òsì ní píríncípù kan ju ikpe máa forí balẹ̀ fún kùtà lọ orí wọn pé rárá níbi ẹbọ ṣùgbọ́n àwọn mùsùlùmí alọ́ọ̀lọ́ọ̀lọ́ alóòtú bẹ́ẹ̀ wàlá ìtàlá òtú bẹ́ẹ̀ gbogbo olùmùsùlùmí tó yìnbọn gbìyànjú láti gbà lá ẹ mọ́jọ́ bójú wọn rí ní India India tó padà bí India Pakistan ẹ mọ́jọ́ àwọn mùsùlùmí bójú òyìnbó rí bẹ́ẹ̀ wọ́n gbà fọlọ́ wọ́n ti òyìnbó pa ń bẹ̀ òun náà sì wọ́n pa bí sẹ́ pa wọn làwọn náà ń pa wọn gbà tí wọn rí pé yẹ làwọn bá wọn ni wọn fún wọn lómìnira nítorí wọn fẹ́ fòpin sí jihad aa kìíní ìtìlẹ ìkọlù kìíní sani ń fún yín ní abẹ́rẹ́ lè fún ẹ̀yin mùsùlùmí ẹ ní nǹkan ẹ̀jẹ̀ ìtìlẹ̀ kù torí wọn fẹ́ fòpin sí jihad yẹn iná ti dá amadíyà lẹ̀ iná ti dá tẹ̀blẹ́gì lẹ̀ mọ̀rọ̀kọ́ yẹn wọn lọ́ọ́ máa ná ń kọ́ làárán ti náà ẹ máa sọ kókò sí ìyá rẹ̀ gbogbo olùmùsùlùmí tó yìnbó gbà láyé ọ̀rọ̀ rẹ̀ fún wọn. Sudan níbẹ̀ yẹn lọ́sí kọ̀ríkọ̀ lọ́pọ̀ nínú wọn nígbà yẹn sọ̀rí ìkọ̀tò Nàìjíríà lọ́sí pé kọ̀ríkọ̀ náà wọ́n fojú òyìnbó England rèémà wọ́n fojú wọn rèémà orí ẹ̀ ló ti jẹ́ pé wọ́n náà lọ́ọ́ tẹ́jú rẹ̀ lẹ́sẹ̀ nìkan kan gbà nǹkan rẹ̀ báwọn bẹ́ẹ̀ gbọ́ sẹ́nìkan di ànábì sọ̀rọ̀ bá àtúnà lérò ó ní sẹ́nìkan bá wá tó bá fẹ́ gbowó mi ṣẹ́gi sílẹ̀ àwọn ènìyàn rà ẹ wò sí Islam fún wa ànábì ní rà ókè tí mo bá ní ìní fún tó bá bá mi jà mọ́ ní bájà tó bá jẹ́ pé ọba pa mí kọ́ àlùjánnà lọ lọ tẹ́mi bá pa ń kọ́ ìnáni lọ. àwọn tírénì lọ́wọ́ àwọn mùsùlùmí nù tó fi jẹ́ pé ò lè rí nǹkan mùsùlùmí gbà bẹ́ẹ̀ lẹ́rọ àbí tí mùsùlùmí bá fẹ́ fi ọ́ lẹ̀ àmọ́ tí mùsùlùmí bá lò ń ráyè fún ọ òbí ọ̀dà ò lè rọrùn tó alghab haram ajá nǹkan ní nǹkan gbà haram ńlá fún ọ حديث سعيد ابن زيد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم قال من قطع شبرا من الأرض ظلما فوقه الله إياه يوم القيامة من سبع أراضي متفق عليه النبي صلى الله عليه وسلم من يعني كان يعني كان تبا في لدي òdiwọn àtẹ́lẹwọ́ kan nínú lẹgbàlábò ẹnikẹ́ni tó bá di òdiwọ̀n àtẹ́lẹwọ́ kan gbà nínú ilẹ̀ níjàbọ tọwọkọhù lọhù tọwọkọhù lọhù ìyẹn yẹn wọn sì yẹn ọlọ́run ọba òfin òdiwọ̀n àtẹ́lẹwọ́ kan tó ti gbà yẹn yóò fi fún lọ́rùn tó bá di dọ́gbìn dàgbéyà kì í wá ṣe ọ̀wé tó dígbà yẹn o dẹ́yìn rí yẹn o. من سبع أراضين láti orí ilẹ̀ keje wá sórí tòkè tó dìgbà ńlọ́lọ́run ọbọ̀ òdìbí fún lọ́rùn. yọ̀wọ́ àdá gẹ́gẹ́ bí yíyan ọrùn lọ́rùn ọlọ́run ọbọ̀ òdìbí fún lọ́rùn tó bá dídọ̀ gbẹ̀dà kìá. àdìsí ẹ̀kọ́ ń bẹ́lẹ̀ alákòókò ẹ̀kọ́ òun náà ní kí gbogbo ń dé ìbá ti ṣe ti ọ̀gbọ̀dọ̀ náwó sí i gbogbo ní tí o bá ti ṣe tiẹ ọ gbọ́dọ̀ máa lò ń lo ẹni tó ní nǹkan gbogbo ní tí o bá ti ṣe tiẹ ọ gbọ́dọ̀ mú ọnu lé rẹ nítorí pé kú ń bẹ jẹ́ kí tiẹ ọjọ́ lójú jẹ́ kí tiẹ ojú ọ nǹkan kan kọ́ sì ní máa jẹ́ kí téèyàn ọjọ́ yẹn lójú nǹkan kan kọ́ ní máa jẹ́ kí téèyàn tó yẹn àbáyọ kan tẹ́ bá ti láyọ̀ ọkàn kò sí dẹ́ni tẹ́ bá ti ṣòfò ayọ̀ ọkàn kò sí dẹ́ni nítorí pé ẹni tó láyọ̀ ọkàn kò sí kankan tẹ́nìkan ní láyé lọ́fẹ́ jọ lójú tí ẹni ọmọ jọ lójú ó sì máa dúpẹ́ kọlọ̀ ẹni tó láyọ̀ ọkàn ẹni tó ní tí ò tó tiẹ̀ gan yọmọ ọ̀nà láti gbà máa lọ́wọ́ ni torí pé ohun gbogbo ètò lè tẹ̀dínú ayọ̀ ọkàn al-qana'atu kanzun la yafna ayọ̀ ọkàn tẹ́rì yẹn pẹ́pẹ́ ọ̀rọ̀ ní tí ì tán ẹ̀ máa ń nani kò ní tán torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ má fojú sí nǹkan ní nǹkan ẹnjí ìbá ti ṣe jẹ kìí ṣe jẹ náà wọ́n wá kọjú sí ìtọ́nà ṣe fún ọ ó rí i pé ó tó tún sẹ́kù wàá rí i pé ó tó tún sẹ́kù oní máa dínà kéèyàn jáde oní máa dínà kéèyàn náwó sí nǹkan ní nǹkan nítorí pé tèmi náà tómi mo dúpẹ́ fọlọ́ bẹ́ẹ̀ lọ́mọ èèyàn tó bá fẹ́ tó bá fẹ́ kó nulẹ̀ ayé lálàáfíà máa ṣe bàbá ẹni tẹ́ẹ̀n tó bá ti jẹ́ kí ojú kòkòrò máa ń dà yẹn láàmú o sí náà ní gbogbo ọ̀nà tí yẹn bá lè gbà mú nǹkan ní nǹkan náà ni ọmọ wa láti mú torí ẹ nínú ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ní nǹkan ní nǹkan àwọ̀dọ̀jọ́jọ́ wa lójú ẹlẹ́ẹ̀kejì kò sí tó kéré nínú téèyàn jí gbà kò sí tó kéré nínú tí èèyàn já gbà kò sí tó kéré nínú téèyàn dáwọ́ tẹ̀ tí ò lè kóyà tẹ̀yàn lọ́dọ̀ ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa lókùn ìgbà tí èsì jẹ́ nítorí kí wọ́n sọ pé òdiwọ̀n kan tí bá sọ pé ni ń bẹ láàrin nígbà tá a bá di ọmọ àpapọ̀ tá a rọra yá díẹ̀ tí a rọra yá díẹ̀ báyìí ni pè ní àlàfo ń bẹ láàrin ni pè ní tọ́ ajẹ́ yìí pé bó ti ṣe kéré tó ọ̀ràn ńlá ni ìyẹn ni pé kò sí ọ̀ràn tó kéré lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá o ok tọ́ba wa jẹ́ pé kékeré yóò mú kọ́lọ́run ọba ó fi bó ti ṣe máa ń fi fún yàn lọ́rùn níjọ́ pé ní àlùkìyàmù bẹ̀rẹ̀ látòrí ilẹ̀ kéje títí tó fi dé orí ilẹ̀ tòkè báwo wá nàìjíríà gba hectare àìníye lọ́dọ̀ àwọn ẹni tó ní báwo lẹ́yìn tẹ́ ń gba éka àìníye lọ́dọ̀ àwọn tó ní báwo lẹ́yìn tẹ́ ń gba plọ́ọ̀tì àìníye lọ́dọ̀ àwọn báwo ni wọ́n tó ta lẹ̀ fún yàn tó tún lọ ta fẹ́ lómi ó lè. nítorí pé o ti gbalẹ̀ ó lẹ̀ nígbà kò sí nìyẹn. torí ẹ̀ ló ti jẹ́ pé ọ̀rọ̀ lẹ́ńbẹ́nu tí múni wọná rọrùn jọ̀gbìn dàgbìyà. ànígbé lọ́dún kankan àmọ́ ń bẹ́ nù tí máa ṣe sábàbí àti wọn náà rọrùn fáwọn ọmọ aná tó bá jọ gbìyànjú àfihàn. láti mọ̀ lọ́pọ̀lọpọ̀ àyè ní ìsìn tó bá ra ilẹ̀ tó sami sí ilé òsè ilé òsè yìí tó ń torí kó fílẹ̀ fúgbà pípẹ́ àwọn olórí ibú kan wà tó kó àwọn ọmọ lọ wọn mọ ọkọ̀ lójú ẹni wọn tún ta fẹ́ lómi ó lè jẹ́ pé ẹni tó ta fún ọ àbòsí ọ̀pọ̀ ẹgbẹ́ yìí yàn ni lọ́wọ́ àtúnṣe pé ọ̀pọ̀ ọ̀la gbọ́ lójú torí pé ta ni ó kí ló ní gan kí ni kí ni zírù rẹ tó lè fi dún kòkò mọ́rú àwọn yọ kàkẹ́ ẹmú ẹmú agbọn abẹ tó múlẹ̀ rẹ mọ́tò wá sọ̀rọ̀ kí ló lè ti wọ́n bá kólẹ̀ rẹ mọ́tò wọn ìgbà míì wọn náà ṣe sùúrù kótó adúní lọ́ńkọ́ ó lè dinú ní fún bí wọ́n bá fẹ́ àwọn èèyàn mìíràn wọ́n ọjọ́ ṣe sùúrù yọ yọ fọwọ́ ọlá fi gbọ́ gbogbo ẹni tó bá lọ́wọ́ gbìdá rẹ kan gbóyè lọ́rùn dànù lọ́ba tó ṣe sùúrù fún yà ìwọ náà sì lè tàbí ọbẹ̀ pé wọn fi ẹni náà dá dọ́gbalẹ̀ ta ni ó tó bẹ́ẹ̀ àwọn bá sọ pé sakọ̀jìyà ni ọ àlékún ló tún jẹ lórí pé ó tó mú ọlọ́ọ̀dẹ̀ náà gbogbo eléyìí lọ́pọ̀ nínú ilé ayé wa lónìí báyìí gbogbo ẹ̀ lọ́pọ̀ nínú ilé ayé wa lónìí nínú jàǹbá tó tún ṣẹlẹ̀ nípa alẹ̀ sẹ́ni tí ń ṣe tí ò lè rọ́nà lọ ló bá tó gbogbo lẹ́ ti sá máa yín lọ́wọ́ ẹ wàá máa fojú sí tó lẹ́tà. ẹni tó wá ara lẹ̀ lọ́dọ̀ tí tó tún ta ẹni tó rà lọ́dọ̀ tiẹ̀ tún dára sí i wọn aláwọn fámìlì wọn ni kẹ wá ra o tani fámìlì òkú àtijọ́ nísìn mo ra búrẹ́dì lọ́dọ̀ sí i ẹni tẹ̀yìn wá ra búrẹ́dì lọ́dọ̀ rẹ̀ wá pè mí dára láti bo tí bo gan lẹ́yìn bàbá tó ra búrẹ́dì lọ́dọ̀ tiẹ̀ bọ́bá ti jẹ́ kọ́ wọ́n ní eh, àìjẹ́ náà ni dídá títọ́ dá títọ́ tó fi dá fẹ́ lomi ẹlòmíì ń dára wọ́n tún ní ẹ̀ eh, tún wá tún àwọn rí sẹ́mẹ̀túmọ̀ rẹ̀ ó tún wá tún lẹ́ra lọ́dọ̀ ẹni tó pilẹ̀ dá àwọn olè ọwọ́ aláwọn àlùkàn ọwọ́ aláwọn àlùkàn níbi tí wọ́n ti bẹ̀rù ọlọ òpè yé wa tó gbogbo wọn gbọ́dọ̀ lọ bẹ̀rù ọlọ torí pé kú ń bẹ ẹ gbà ẹ̀yin gan ni bàbá ẹ gbà tẹ bá fi lè kú lórí ìwò orí fóun bẹ́ẹ̀ kò sì síbẹ̀ sí ní kú lórí ẹ̀ náà àfi tọ́lọ̀ ń bá sànù yín torí gbogbo owó ìtẹ́ ti jẹ tẹ́ẹ̀dá padà tẹ́ẹ̀dá padà ni odidi ìlú mi odidi ìlú mi wọ́n sì ti tà á fún ìpele ìpele ìpele ìpele bíi mẹ́ẹ̀ẹ́dógún báyìí tọ́ba tó fẹ́ tà fẹ́lẹ̀ kẹrìndínlógún àwọn àdílé tí wọ́n nílẹ̀ láti pìlẹ̀ wọ́n tún wọ́n tún á lọ́dọ̀ àwọn ok gbogbo à ń ra à ń ta fúnra ẹni tẹ́mi wá ṣe pẹ̀lú ẹni tó wà lọ́wọ́ rẹ̀ ní ìsìnkọ́ ah, ẹ̀yin lẹ́ mọ ó tún padà wá sọ́tọ̀ original family la ilaha illallah a ah, ìyẹn jẹun tọ́ba wọ ìlú mi wọ́n mọ̀ para wọn tó ni tọ́ba wọ ọrú àwọn àlùwà yìí báyìí ẹni tọ́ba dán o dégùn rẹ bá dán o yóò dé yẹn yóò dé yẹn máa pé gbogbo orú àwọn ọbẹ̀ yẹn náà wọ́n kọ̀ kó àwọn lajú náà ní ìka ìwà ìwà ọ̀daràn náà wọ́n ń pè lọ́làjú ojúkójú tí wọn ń là láòdì ìyànjẹ iná wọn ń pè lọ́làjú kágbára ẹni lójú iná wọn ń pè lọ́làjú ìyànjẹ lásán olè eléyìí tó ṣe pé ń bẹ̀ náà ọlọ́run ọmọ iye ẹ̀mí tó ti sùn nítorí ẹ̀ nítorí pé àgbẹ̀ ọmọ ọkọ̀yà ń gbogbo ìgbà náà ni gbogbo eléyìí Islam ọ̀fà ìgbà tó bá ti tàn ó ti lọ́nu wọ́n sàn bọ̀ ó ti lọ́nu tó ẹ gbogbo ẹ wọ́n ti rà mọ́ alọ́ àwọn kò yín lójú wọn sanwó gbà wọn gbà lọ́wọ́ yìí lórí ẹjẹ sọ pé ẹgbẹ̀ta náà wọn rà àbí ẹ̀kọ́ ta ló tó sẹni tó tà ní àbẹ ní tọrọ ẹ dáhùn ẹ lẹsìrẹ bẹ́ẹ̀ <laughs> máa ń sọ̀rọ̀ ọlẹ sọ̀rọ̀ ọlẹ ta ló tó sẹni tó rà ní àbẹ ní tọta ẹni tó ta ló ṣòfò wàá sunkún òbí ọdá ọgbà bẹ kọjá gbẹkọ ọrùn ọkọ gbòdì ni torí pé nǹkan yí báyìí ilẹ̀ ilé òun máa wọ́n sí i owó rẹ̀ máa gbé pẹ́ẹ́lí sí i tó ọgà lọ gbé lẹ́tà lọ gbé lẹ́tà tó bá di lọ́la kódà tí wọ́n bá ṣe nǹkan kan lórí rẹ̀ tí wọ́n dára tí wọ́n bá kọjá gbàgbé òní wà gbàgbé ọwọ́ alẹ́ tí ìrìn jìnnà kọ́ sọ́kọ́rọ̀ rẹ pé ilẹ̀ tó wà ní ti junction ilẹ̀ tó wà ní junction ọmọ tó ìmọ̀ ní lọ́jọ́ kan túmọ̀ ní ilẹ̀ wo ilẹ̀ já lọ wo já lọ á ah! dákun dákun rẹ mẹjẹ gbẹ mi subhanallah tó torí ẹ ẹni tó ta ló sófò wọn ò bá talẹ̀ fún yàn bílíọ̀n ẹni tó ta ló sófò nítorí pé tó bá di lọ́la ìwọ́ ta ju bílíọ̀n lọ ẹni tó wá tà òun ò ní lè gba bẹ̀rẹ̀ torí ẹ má sábò sí ìwọ náà kúkú di ọ lójú ìwọ lójú lọ́ta a ẹ má sábò tọ wáyé o ẹ̀yin bàbá olówó tí ẹ máa múlẹ̀ sí àwọn mẹ̀kúnnù tí àwọn ọmọdé fọwọ́ lágbá wọn lójú ẹ lọ bẹ̀rù ọlọ ẹ lọ bẹ̀rù ọlọ ẹlòmíì ní tó mú nínú lẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó lé ní mítà mẹ́wàá mítà mẹ́wàá níbù ní tó fi tẹ̀ ó ń tí oṣù gbọ́dọ̀ sọ̀rọ̀ ó tún lè tún kọlọpọ wa torí tọlọ ọlọ́pàá tí ó wà bá yín mú yàn ẹ dákọ ẹ mọgbà gbé kónú sáré o kó fi lè bá yín mú wọn jọ gbé nàìjíríà bàbá ó lè ẹ mọgbà lè ń lẹ nígbà bò ẹ̀yin baálẹ̀ abúlé gbowó gbogbo ẹ mọ talẹ fẹyàn méjì o. ẹmẹjọ ọjọ pé ẹ̀yin náà lẹ ta ẹ̀yin náà lẹ tó lọ bu nù ẹ ẹ̀yin náà lẹ tó lọ bu nù ẹ sẹ pé nù àdìsá nàbì Muhammad sallallahu alaihi wasallam náà onílà àná lọ́ọ̀hù mẹ́nà ọ̀gá yọrọ mẹ́nà ọ̀rọ̀ ọlọ́run láàánú ẹ̀dọ́ bá yá mi lẹ padà náà lẹ lẹ sọ pé láti ti ńgbò tó yá sílẹ̀ sí ẹtún fún tó bá ti dọ̀gbẹ́ ìjà òkè àná kí wá ti tòkè lásán léyà àkọ́kọ́ ni ilẹ̀ táwa wà yìí ilẹ̀ kẹ ilẹ̀ kẹfà ilẹ̀ karùn ilẹ̀ kẹrin ilẹ̀ kẹta ilẹ̀ kejì ilẹ̀ àkọ́kọ́ gbogbo ẹ̀wọ̀n fi fún ọlọ́run torí àwọn olùmọ̀ wa sọ pé lábẹ́ àdéhìsì yìí ajẹ́pẹ́ ilẹ̀ méjèèjì òkè ara wọn ni wọ́n wà èyí sẹ́yìn sáyẹ́ntìsì tẹ̀ ń wá tẹ̀ sí ìrí lónìí torí pé gbogbo rọ́kẹ̀tì gbogbo gbogbo ẹ̀ ẹ̀ sì rí lẹ̀ kejì báyìí àwọn olùmọ̀ọ́ sọ pé lórí àdìsí ó túmọ̀ sí pé ilẹ̀ méjèèjì òkè ara wọn ni wọ́n wà ṣùgbọ́n àti ìrìn alákọ̀ọ́kọ́ tí wọ́n dé kó pa àmọ́ ti tẹ́lẹ̀ kejì wà olùkọ́ ẹgbẹ́ tiẹ̀ àmọ́ tọ́ wà olóòtú gidigidi ni wọ́n bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ yìí jẹ́ báwọn àwọn olùmọ̀ọ́ sọ yìí pé wọn ò pín wọn ò pín kò lọ́dọ̀ ara wọn nítorí pé tó bá pé wọ́n ya ara wọn ọ̀tọ̀ ní eléyìí wà ọ̀tọ̀ tún léléyìí wà ọ̀tọ̀ tún léléyìí wà ọ̀tọ̀ tún léléyìí wà àbò tí ọba tẹ nínú bọ́ọ̀lù ti ṣe fẹ́ fi tó dìgbà yẹn fún lọ́rùn nídọ̀gbé da òkè àmà torí tí ò sí nínú tó dìgbà náà bá fún lọ́rùn. tẹ̀gẹ́tì tẹ̀gẹ́tì àdéhùn yẹn tẹ̀sán wò tẹ̀gẹ́tì ẹ̀ àníwájú abá tó kọ́ lélẹ̀ lórí nìsín àgẹ́tì àkọ́kọ́ àti mẹ́lẹ́kẹ̀ wa ní ìsìnká pé ilẹ̀ ni ilẹ̀ náà tún ni àwọn olùmọ́ni tí ọba sí lókè ara wọn tálàfó bá ń bẹ láàrin wọn sẹ́nu pé ọlọ́run fi léyìí fún lọ́rùn yóò tún fi léyìí fún lọ́rùn àlàfo tí ń bẹ láàrin náà ó tún fún lọ́rùn mo rò pé yé wa wọ́n ní tí ọba jẹ́ pé àwọn ilẹ̀ wọn ò sí lókè ara wọn eŋti ò sí nù tó fà kò sígbà náà ọba tún bẹ́ẹ̀ nù tọ́lọ́run fi jẹ́ yà ọlọ́run yìí ti tọ́ alábòsí eléyìí túmọ̀ sí pé wọ́n láwọn ilẹ̀ méjèèjì òkè ara wọn ni wọ́n wà torí ẹ̀ ló ti jẹ́ pọ́nà wọn fún méjèèjì fi fún lọ́rùn. wọ́n á ní ó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ti lè ralẹ̀ òun náà ló ní gbogbo abẹ́ rẹ̀. ọ̀gá gẹ̀ẹ́sì nísìnyí wọ́n ra plọ́ọ̀tì kan ọ̀wá ń gbẹ́lẹ̀ ọ̀bá ń ta ń gbẹ́lẹ̀ gbogbo àwọn ọ̀dàlẹ̀ bá bọ̀ pé ilẹ̀ wo lọ ń gbẹ́ ó wọ́n lẹ́ni tó bá ti ra lẹ̀ náà ló ní inú lẹ̀ títí tẹ̀ kan gbogbo òkun ìwọ náà ló ní. ọ̀dà ẹni tó bá wá ra lẹ̀ ṣé olólò burúkú òkè rẹ̀ ni àbí èso lónìí náà mọ̀tàkùnkùn àlè ẹni ọba ara lẹ̀ ló burúkú rẹ̀ torí tí ọba lò burúkú rẹ̀ kó lọ́ba kọ́lé torí ẹ̀ làwọn olùmọ̀tò wa sọ pé tí wọ́n bá ti ra lẹ̀ tó ẹ́ tó wọ́n ló ní gbogbo ìsàlẹ̀ rẹ̀ lọ ìwọ náà ló ti lòkè rẹ̀ bí ìkàtàmà ògẹ́gẹ́ tiẹ̀ ẹ̀hẹ́n nísìnyí ìwọ ọ̀kan lè kọ́lé kó wá kọ́lé tẹ́nìsì kẹ́nìkan kàn dé kó máa túpá nù kí ló dé kí ló ṣẹlẹ̀ mo fẹ́ dẹ́kẹ̀ ẹ̀ ní because mo fẹ́ kọ́lé lè torí ìgbà tó yẹ pé ilẹ̀ ni wọ́n rà ọ̀ọ́ra òfin lọ́wọ́ tèmi nìkan. orúkọ ẹgẹ tiẹ torí pé ẹni tó nísàlẹ̀ ló lókè ìdínú ọ̀ndà rẹ̀ iná ló ṣe jẹ́ kí tẹ́ ẹ bá wọ bàálù nísìn tí wọ́n ní ẹ thirty thousand feet ìní bàálù òfin kò sókè á sì tún máa ṣe sọ́lá á tún máa ṣe sọ́lá á tún máa wa dà ń bọ̀ kaaba wa ẹ̀yin ọ̀sọ̀ pé lẹ́lẹ̀ káàbà náà ní títí kan sánmà mo rò pé yé wa déédéé títí ìdí nu tí wọ́n mọ̀ sí sọ tó ní bọ́dà wípé even though òkè láwà ṣùgbọ́n kí ni kàábà náà ní títí kan sánmà bọ́bá wà lábẹ́ omi ńkọ́ kàábà ní títí kan gbogbo sálẹ̀sálẹ̀. eléyàn túmọ̀ sí wípé ẹnikẹ́ni tó bá ń ṣe jàǹbá lónìí kọ́mọ̀ sì fojú kéré jàǹbá o ìṣirò rẹ̀ lọ́dọ̀ èèyàn ọ̀tọ̀ ìṣirò rẹ̀ lọ́dọ̀ ọlọ́mọba adẹ́dà ọ̀tọ̀ abẹ́ ìwà rí kí ló dì ní gbogbo lọ gbogbo òdì báyìí lọ gbogbo òdì báyìí lọ wá ti mọ́tìpù rẹ̀ ní ìsìn by seven òkè lásán ni wọ́n ń wò ìsàlẹ̀ lọ̀rọ̀ rẹ tí yóò wọ́ wa gbó lẹ wọ́n wàá fi fún wèrè wọn wọ́n fún yàn lọ́rùn ọjọ́ tètè dálẹ̀ ń padà lónìí kílò tó má ilẹ̀ tó gbàgbà bò ti ń dá padà lónìí kílò tó má bìkọ́sì o bá fèlì láti ṣe bẹ́ẹ̀ ikú àwọn apààyàn kílò tó má ilẹ̀ tá à ní mú lọ bí kẹ́kẹ́ tí wọ́n á kó bá wa báyìí tòótọ́ yẹ náà ní kí gbogbo ẹni tó bá mọ̀ fún gbalẹ̀ kan nígbà bò ti kọ́ da padà o lè má tètè rántí ẹ tètè wo báyìí lẹ́yìn ẹ bá ti délé gbogbo òwe ilẹ̀ tẹ́lẹ̀ ní ẹ̀kọ́ jáde. ẹ̀yẹ́ wò lọ́kọ̀ọ̀kan ìjọba yẹ kó àbòsí lọ́ba dọ́dọ̀ yín ẹ̀dá padà ó lè jẹ́ pé àdógún rẹ̀ lọ́dọ̀ bàbá wa àmọ́ àti bẹ́ẹ̀ tó kó àwọn fi yàn àwọn àbúrò wa jẹ ẹ̀dá dá padà ọgbà ń ni dá padà nítorí náà orí ibo ní máa bẹ lórí ilẹ̀ tó àdéhùn náà ti ń bẹ náà rí tó fi hàn ápò ilẹ̀ méjì lọ́wọ́ àwọn ọ̀daràn wọ́n ní àìmọ́ kò túmọ̀ sí kò sí àìmọ́ kò túmọ̀ sí kò sí àìmọ́ bí ti ń bẹ kò túmọ̀ sí kò sí mo lẹ́ni wá wà náà àmọ̀ pé ń bẹ lára wa àmọ́ ń bo lára wa ẹni tó bá lè tọ́ka sí tẹ́mi rẹ̀ wà lára rẹ̀ yọ ọgbẹ́ mu yọ ọgbà ẹ̀bùn ńlá bọ́yá tẹlifóòpù bọ́yá kìnnìkan mákírófóòpù bọ́yá kìnnìkan fóòpù fóòpù gbogbo ẹ bá níbi wá kókó fúláìdì ẹ̀ irọ́ lásán èèyàn ọ̀dà bíi sẹ́mi ara rẹ̀ wà mọ́ ọ̀hún á ní gbogbo tí wọ́n bá ti dá mọ̀ tí wọ́n mọ ibi tó wà kò sí ìwọ́n kò sí tòótúmọ̀ sí pé ilẹ̀ méje ló wà nínú àwọn ẹ̀rí tó ti tọ́ka sí làdé sí torí ẹ̀ ló ti yẹ kó agbọ́ lọ́n gbọ́ agbọ́ lọ́n gbọ́ àṣà ìgbàgbọ́ sí gbogbo sáyẹ́ǹsì òfò tó bá takò ń tọ́lọ̀ wọn sáyẹ́ǹsì náà tó wọn tó dànù kí ni jẹ́ bẹ́ẹ̀ gan-an rí irọ́ lásán irọ́ lásán tó mú kponu mi máa sọ púpọ̀ sọ́lọ̀ torí di eléyìí báyìí ọlọ́ọ̀lá agbàgbọ́ táwọn ọ̀kan bá ń sọ pẹ́tẹ́pẹ́tẹ́ tó ń sọ rádaràdà tó bá ti takò tọ́lọ́ kí láti ẹ̀ ta lù wọn láyà ọlọ́ọ̀ máa jẹ́ má jẹ́ kémi ó torí ibú rọ tẹ́lẹ̀ ìjẹbù ti ṣe jẹun náà ilẹ̀ mélòó la ní méje ọlọ́run ọba ń pè wá níjà nìyẹn ẹ kó gbogbo orin tẹ ẹyin bọ́ọ̀dà gbogbo àwọn mẹtíìnì yẹn kó bọ́ọ̀dà ẹ bá mi wá kejì ẹ bá mi wá kejì ẹ gbẹ ọlọ́ọ̀ ẹ̀tùbọ́ à ọlọ́run gàtà ẹ gbogbo bí ẹ̀ ti ń rò lórí ìdí eléyìí báyìí ọjọ́ àbójú ọ̀dà ọ̀ àbòsí ọ̀dà rẹ̀ ara àwọn àtúbọ̀tán àbòsí ni. ilé ayé tiwa lónìí ó wá jẹ́ pé pàṣẹ́ntéèjì àbòsí nínú transaction àti ìbáṣepọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin ọmọ èèyàn pàṣẹ́ntéèjì àbòsí ó ti lé ní eighty five percent ọ̀la ìjọba kò sẹ́ni náà láyé sí nǹkan ọdún ọkọ pẹ̀lú ẹ̀ tó ní fẹ́ sábòsí oníkálukọ́ kan máa gbìyànjú láti mú nǹkan oníkan lọ́nà tí ọ̀tọ̀ láti gba nǹkan oníkan lọ́nà tí ọ̀dà ọ̀pọ̀lọpọ̀ ronú pé kí n rí nǹkan yìí lọ́nà tọ̀tọ̀ bí ibi wọn ṣe ń ronú pé àtọ́dá àti ọ̀dá kọ́tà tó kọ́ sí mi lọ. àtúbọ̀tán àbò sí ọ̀dá o làdí ní ìdí sọ fún wa pé agbólúmú lọ́lọ́ máa tún ní ọmọ ìṣòyà àbòsí tẹ́rí àwọn òkùnkùn lórí òkùnkùn ní tọ́ba jíjọ́ gbòǹdà àṣeyà. kọ́nà ọ̀dà kọ̀kọ́ sọ wa kọ́lá o ọlọ́run ti ti dáàbò mi yẹn wàlá kò sí ni wa. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ọlọ́run ti dojú ohun afúnṣọ́ ó dojú rẹ̀ kọ́ sẹ́mà sílẹ̀ pé kí wọ́n gbà kí wọ́n máa sọ̀rọ̀. àtàwọn òkúta ńláńlá gbogbo wọn kọ wọn náà lè gbé ṣùgbọ́n mi èèyàn kan díẹ̀ ló kí ló dé torí pẹ́lá àbòsí ló mú gbé àìmọ̀kan ń dà àrùn méjì ò ní da yìí láàmú láti dọ́tọ́ mi èèyàn ti dórí ẹ̀sẹ̀ àbòsí àìmọ̀kan ṣé bá táwọn èèyàn bá ń jà tí wàhálà bá ṣẹlẹ̀ wọ́n sá ti di píríncípù méjì yẹn mọ́ ó rí i pé bàbá wò lọ́dọ̀ ó rí i pé kò lè yẹ láàrin àbòsí àìmọ̀kan àbòsí àìmọ̀kan torí ẹ ó tètè máa ma báwo ló ṣe jọ́ọ̀sì bàbá ńlá ti ń dọ̀mọ̀ yẹn láàmú a mọ nǹkan ikú kìí ṣe ti lágbájá láti tẹ gbé fún torí àbò nígbà àmọ̀ nípa rẹ̀ àpamọ̀ nípa rẹ̀ torí àìmọ̀kan. òbílẹ̀ ayé ti ṣe dàrú nìyẹn kálí bá wa rọ́nà lọ ìjà má bò sí kó náà rọ wa kálí bá rọ́nà lọ ìwà ni tó wà ìwà ni tó wà pàápàá jùlọ téèyàn bá ó kéré nínú ilé ayé ayé tá kí ni ká ti torí rẹ̀ mọ́ wá ti fìtínà kí ni ká ti torí rẹ̀ mọ́ wá ti wàhálà kí ni ká ti torí rẹ̀ mọ́ wá wá bí ó ti bàjẹ́ fọmọlàkejì kí ni ká ti torí rẹ̀ mọ́ kọ́mọlàkejì lẹ́kọ̀ọ́ tọ́ba gbadele ìtọ́ gbadele ìtọ́ gbadele ìtọ́ gbadele tó kó lọ sí gbogbo ẹ̀jẹ̀ tiẹ̀ ó ní kó lọ bìkan tó. òfin wa ló dé lójú wa pé bí àbòsí bí ìjẹ̀bẹ̀tì bí ìyànjẹ títí máa ń pọ̀jù nínú láìpọ̀ ọmọ kíkí máa pọ̀ jù nínú láìpọ̀ ní àkókò yẹ kó rí bẹ́ẹ̀ dùn kò yẹ kó rí bẹ́ẹ̀. wọ́n ti tilẹ̀ ṣàpèjúwe ni gbogbo nǹkan mìíràn tí yẹn bá gbàǹgbà bò tí yẹn bá padà. lábẹ́ òun náà ni dúkìá onídúkìá tíjọba máa ń gbà. bóyá ìjọba lórúkọ pé wọ́n jẹ́ kọ́tọ̀ bóyá ìjọba lórúkọ pé wọ́n jẹ́ ọlọ́pàá ọ̀pọ̀ àìmọye dúkìá ni ẹlẹ́ni ni wọ́n máa ń gbà wọ́n lè gba ẹrù táwọn èèyàn ń kó bọ̀ wá sínú ìlú sí orílẹ̀-èdè lẹ́nu bòdì ló kọ pé gbogbo eléyìí o ìjọba ti fòfin de kí ẹ má kó wọlé wọ́n á sì máa gba ẹrù àwọn èèyàn nígbà míì lórúkọ pé ó tilẹ̀ jẹ́ pé ìjọba ní kó wọlé ẹni láti san owó bòdì tọ́jọ́ yìí báyìí lóòótọ́ ó lè má rọ àwọn èèyàn yẹn lọ́rùn láti sọ. ìgbà mí ẹ̀wẹ̀ àwọn èèyàn yẹn wọ́n lè sọ pé àwọn sanwó káwọn ẹni tó mú wọn wọ́n sọ pé tó fi mú yín gbé ẹrù yẹn gbọ̀nà yín àní gbowó lọ́wọ́ yín á dáwọ́ tẹ̀ ní á gbà nígbà bọ̀ máa gba nǹkan ẹjọ́

gbogbo àwọn alábòsí àwọn náà mọ àrò lọ sí kẹtìkẹ a mo ra mọ́tò mẹ ẹ ẹ nínú àti má tẹ̀lé ra mẹ́sìnì tèmi ẹ jọ sàlámù lè ra ẹyin táwọn kọ́sọ́mọ ń gbà yẹn má rà ó lè ní wọn kí ló fẹ́ rà wọn náà ti rẹ wò gbà ìdílé mọ́tò tiẹ̀ wọ́n gbà wọ́n fẹ́ lu gbàǹdo rẹ̀ pé ó rọrùn sùn jọ́nà ó ní rọrùn sùn láyé yìí wọ́n sì láì fowó ẹkún rẹ̀ ìdẹ́nìkan tóun sunkún sí wàá fẹ́ rẹ̀ ọlọ́mọdé sẹ́sì mọ́ ni wọ́n máa tarú ẹ̀ kí ló dé nítorí pé kọ̀ǹdà wọn kọ́bọ̀ òkú ọmọ ya ń dábọ̀ ni kódà iye tí wọ́n ta gan kò ní tó ìdákanu mẹ́wàá díìtì tí wọ́n ní kí wọ́n san gbà mí torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run tó bá gbé gbogbo chances yẹn kó tó di kó wọn lù ú gbàdé ẹni tá ń gbà lọ́wọ́ rẹ̀ wọ́n pè wọ́n ní kó wọ́n wá rà níye yìí tẹ̀síwọ̀n kan ọ́ndà àbòsí náà ni èyí wọ́n lọ lọ ẹ̀rù wọ́n wọ́n ti ní kó tún wá tún rà ẹ̀ wọ́n ti wá kọ́kọ́ pè wọ́n ní kó wá rà níye yìí wọ́n wá lò wọ́n rà ìgbà náà lẹ́ tó lè rà ìgbà náà lẹ́ tó lè rà àìjẹ́ bẹ́ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ rárá kúrà. ọlọ́pàá máa gba machine jọ lọ́dọ̀ àwọn èèyàn wọn kò jọ yọ ọkọ̀ ọlọ́pàá náà tún lu gbàǹjo mẹsìnì máa ṣe gbóyún láìpẹ́ yìí gbogbo mẹsìnì mẹsìnì mẹsìnì mẹsìnì tó ọlọ́pàá gbà mọ́tò mọ́tò mọ́tò gan wọ́n bá yẹ ọlọ́pàá náà tún lu rẹ̀ tọ́tọ́ fáwọn ọ̀rẹ́ torí tó bá jẹ́ pé nǹkan ní lè ló di ọlọ́pàá gbà ó yẹ ó ti takuntakun tí wọ́n ẹ ti kọ́kọ́ ti sẹ́tọ́ da eléyìí ò ti da ẹ wá ẹ wá ti sẹ́ẹ̀rì yín ládé ẹ wọ ẹni tó níkàn títí tí ó fi gba nǹkan rẹ̀ tẹ bá wá wá wá wá wá dẹ́ tí gbogbo ọ̀nà tẹ́ lébi rí lẹ́bi sọ àbẹ́ẹ̀ni tẹ bá fẹ́ tà ń gbà náà tọ́ káwọn èèyàn rà tẹ bá wá tà owó rẹ̀ gbọ́dọ̀ wá gbóyún torówó ìjọba ni o ẹ lọ kó sí bẹ́ẹ̀tùl máàlì tí mo ní jẹ́ bẹ́ẹ̀ náà jáde yẹ ẹ sàwọn náà gbọ́dọ̀ ní níbo federal uh, federal account tó ibẹ̀ ni wọ́n lọ kó yẹn tẹ̀wọ̀n kó sọ di àkáǹtì kan báyìí ibẹ̀ lẹ́ lọ kó yẹn kí ni kẹ́hìn o ti wàhálà kọ́mọ́gba ládàá ládàá lẹ́yìn ọgbà lórí ẹ̀ ń gbowó tùbá. ọjà bó ti jẹ tẹ́lẹ̀ ìbá yé wa eléyìí jẹba àdìsí tó tẹ̀lé lẹ́yìn ọjọ́ àdìsí Anas bin Malik radiyallahu anhu أن النبي صلى الله عليه وسلم كان عند بعض نسائه ولا نبي صلى الله عليه وسلم أو على وضع كلمة ويأوله أو على وضع كلمة ويأوله لا شهر فأرسلت إحدى أمهات المؤمنين مع قادم لها بقطعة فيها طعام وكان إنه هو يوان النبي صلى الله عليه وسلم مي يعني توفيت أنا بيوان ليرة هو في أدم هو أدم تون ديوان نورة أكبر أنت بوان أنت ركان صدى النبي صلى الله عليه وسلم pọ̀gbẹ́jẹ́ ti dọ́ wà níbà anabi wà lọ́dọ̀ ìyàwó kan ìyàwó mi wá gbóúnjẹ ránṣẹ́ tòótú mà sí pé kò sí tó burú káwà lọ́dọ̀ ìyàwó kan ìyàwó wa mí kó wá gbé oúnjẹ ránṣẹ́ kó gbé nǹkan kan ránṣẹ́ kó gbẹ́bùn kan ránṣẹ́ kò sí tó burú mi ẹ̀kọ́ ńlá lélẹ̀ nítorí pé gbàdọ́ lọ kó ìyàwó púpọ̀ jọ ìyàwó kan òun rí ọ lónìí ìyàwó mi pápá jùlọ ìyàwó mẹ́ta ló ní mẹ́rin ìyàwó mi ni tó dẹ́yìn jọ mélòó kó tó rí ọ ẹlòmí ò rí ọ lọ́la ẹlòmí ò tún di ọ̀túnla ẹ̀kẹ́rin kọ́ òdìjọ́ mẹ́rin tọ́ èwo ni ká lọ́kọ bí aláìlọ́kọ báwọn obìnrin ó sì máa fíìlì nù torí pé èèyàn ọkùnrin ti yàn yóò ní fíìlì bẹ́ẹ̀ gbàdúrà ẹgbẹ́ bá kú lọ́dọ̀ ìyàwó kan lọ́dọ̀ ìyàwó kan lọ́nà tó sojú pa epo àwọn ìyàwó tiẹ̀ fún àwọn tó máa ń pẹ́ tó àtẹ̀wò tó máa ń gbé bólú ẹ̀ náà òun náà wá fẹ́ ṣe nǹkan tí ó mú un fíìlì wípé òun sì lọ́kọ̀ tìsìn tẹ̀lé tó máa gbígbẹ́bùn ránṣẹ́ nù torí tó bá gbẹ́bùn ránṣẹ́ yóò ní kí wọ́n sọ fẹ́ni tí ó gbé wa ike tó ọba gbé padà àtọ́ba lọ fàbọ́ jíṣẹ́ o sọ fún wọn pé mo ní wọ́n ṣe é o ọ̀wọ́ eléyìí yóò ti mú títí di dọ́dọ́ wà torí ẹ̀ arábìnrin òun náà ní Zainab bẹ́ẹ̀ ní sójà òun ló gbé ẹ̀bùn ránṣẹ́. Ummul Mu'minina dánábì wà lọ́dọ̀ rẹ̀ òní Àìṣà radiyallahu anha wọ́n tún wá sọ àwọn olùmọ̀sọ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn tó máa fẹ́ bùn ànábì sallallahu alaihi wasallam jẹ́nẹrali jẹ́nẹrali wọ́n yìí sábà gbé ẹ̀bùn ránṣẹ́ sànà sallallahu alaihi àfijọ́ tó bá wà lè torí rẹ̀ àyídákọ rẹ̀ ń bẹ̀ ń pa nàbí wà lọ́dọ̀ ìyàwó rẹ̀ kí wọ́n á ó ti yé wa ta ni wọ́n máa sábà gbẹ́bùn ránṣẹ́ nígbà táwọn wà lé rẹ̀ àìsàn. tọ́ o nínú kọjá sẹ́rí òun náà ni omi omi ẹran àbí kó sì jẹ́ pé oúnjẹ tó gbé ránṣẹ́ yẹn tó ọ̀rá ni àti mílíkì gbẹrẹfu tí wọ́n papọ̀ mọ́ra wọn wọ́n ṣàgbọ̀jẹ̀ ránṣẹ́ tọ́ báyìí ni obìnrin táwọn ẹni sọ̀rọ̀ lọ́wọ́ àìsílẹ̀ wà lé rẹ̀ tá a ti mú kọ rẹ̀ Ummul Mu'minin ọ̀bọ̀rọ̀ bẹ́ẹ̀ ti fi yẹ́ di ha ọmọ ọwọ́ ló fi gbà bọ̀ ọmọ ọwọ́ rẹ̀ ó ti gbá bọ́ ti gbá dànù fàkẹ́sọ̀rọ̀ ti kọ̀sà lọ́ba fọ́ abọ́ torí pé kọ̀sà á sì yí báyìí pákó ni wọ́n ti ṣe pákó ni wọ́n ti ta bọ̀ nígbà tó pé bí gbá fúlàní ọ̀fọ̀ torí ẹ̀ làwọn olùmọ̀ nípa àdéhìí wọ́n mú àdéhìí wá ní báàbò lọ́rí ìrà lábẹ́ owú owú táwọn obìnrin máa jẹ òtóbìnrin tí èso màtáwọn ẹ̀yà wa àwọn ìyàwó ànábì sọ̀rọ̀ láàrin tó nà bá ń jowú báyìí kí á lè tún máa tó kọ́ á pé àwọn ìjẹ́ ń jowú wọ́n bá má jowú báwọn òun ti kú ni nítorí pé owó túmọ̀ sí pẹ̀mí sì ń bẹ lára tẹ bá fẹ́ yàwó léyàwó tẹ wá sọ pé yàwó kìí jowú ó túmọ̀ sí pé ti kú wọn ò tí ì sìn ẹ gbọ́dọ̀ mọ pírẹ́sìpù yẹn nítorí pé ó wú lára obìnrin tí wọ́n fẹ́ yàwó lé ó ń tọ́ka sí pẹ́mi sì ń bẹ lára rẹ̀ ni tẹ́mi bá ti kú lára rẹ̀ ní onídòwú mọ́ ìtumọ̀ owó sì ní wípé obìnrin yìí nífẹ̀ẹ́ rẹ̀ kò sì wú kẹ́lòmíì náà máa bá a sọ̀rọ̀ lórí rẹ̀ wọ́n wà nátọ́ra ọ̀yọ́ kí wọ́n máa dunnú ni èmi náà dà èmi nìkan dá kọ́kàn má kọ́kàn má kọjá àlà ni ẹ̀ tó wú bá ti fẹ́ kọjá àlà kò sí tí ò lè da ó lè pọ́n torí ẹ o ẹ wọ́n lọ àìsàn ó lè pọ́n ó sì lè para rẹ̀ torí di eléyìí owú ló mú àìsàn. kó sí ọyẹ kó dowó ìyàwó lè ní ìyàwó ní wọ ọwọn gbóúnjẹ bọ náà ọmọ kó dọ̀tí mi lọ sẹ́mi ni. àmọ́ tó bá dàbí àtìsé tó ọba kọ́mẹ́ẹ̀ ike ẹ má máa gbóúnjẹ ni wọ́n á bá mi nígbà tí mo bá wà ní ẹlòmíì mà ọ̀dọ́ bẹ́ẹ̀. túmọ̀ sí pé the door is open. kí lọ́kàn má lọ lé bí ẹ̀wọ̀n. àyè yẹ kó wà fáwọn ìyàwó ẹni tó bá fẹ́ gbé ẹ̀bùn kan wá fún ẹni tó bá fẹ́ mú nǹkan kan wá fún kò sí wàhálà kó mu wa wà lẹ́ẹ̀kì kó gbìyànjú láti mẹ́jẹ pọ̀ ní òmù wa rẹ̀ òkèké tiẹ̀ ẹ̀hẹ́n ọba mú fúnra rẹ̀ kọ̀ọ̀kan ní wàhálà ó sì lè tóbi tó ju tẹnitọ́ wà lọ́dọ̀ rẹ̀ lọ tẹnitọ́ wà wà lọ́dọ̀ rẹ̀ bá rí bó ṣe yọ pé sí ọwọ́ àmàlà náà lẹ fẹ́ gbé wá lẹ wá gẹ̀gẹ̀lẹ̀ tó báyìí ẹ mọ̀ pé ó lè bí wàhálà tí wò lérò ṣé mo ti pé nǹkan fẹ́ gbé fún wa kí ni tó tún dúró sí wàhálà ọ̀sẹ̀ ẹ àwọn ọmọ àtùmọ̀ mi wọ́n ti gbọ́n pọ̀ jù ìgbà tí ó gbé nǹkan ránṣẹ́ pọ̀ wá fúnra ó gbé ránṣẹ́ yìí tọ́ Aisha náà radiyallahu anha inú bí inú bí tètè pé kò lè kò lè kò lè kò lè kú ọwọ́ rẹ̀ ń dànù mọ́ inú bí tètè pé kò lè kú ọwọ́ rẹ̀ ń dànù nítorí pé nígbà tí wọ́n bá ti fi yín kọ́kàn ru ẹ̀rí kọ́kàn ni wọ́n bẹ̀rẹ̀ sí kọ́ńtrol kẹ́ máa lójú gbá lé sí gbà ń fà kó má náà tó inú bí débi tó kò lè kó ọwọ́ rẹ̀ ń dànù ma ọgbà abọ́dànù abọ́kọ́ bọ́bọ́ ń bá a anábì bá sa gbogbo àwọn ẹ̀ka ẹ̀ka abọ́tọ́kọ́ dànù anábì bá lẹ́pọ̀ anábì bá wá tí ó fi lẹ́pọ̀ a sọlọ wà wà nínú àlejò ẹwù ẹ̀kọ́ ńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn o ìbá ṣe tẹ́lẹ̀ ìbá ṣẹlẹ̀ ká ṣẹlẹ̀ kí ni wọ́n ti ilé máa dàrú ni ẹ kí ló ṣe òfò abọ́ sínú lẹ́mi ọ̀ àbẹ́bí sọ̀rọ̀ láàrin ìfẹ́lẹ̀ ọ̀rọ̀ ọkẹ́ tó bẹ̀rẹ̀ sí ní wájú ṣe tu abọ́ yẹn pọ̀ ní subhanallah á ah, ọlọ́kùn fún àwọn ọ̀dọ́ ẹgbẹ́ rúdúrú yìí ga pọ̀ ó kéré tó o ti gba iná ojú obìnrin ó ti kó ìbọn ti kù lójú pé ní ọmọ gbàlè ọgbàlè tó tó mọ gbàlè sẹ́yìn náà orí tó ṣe subhanallah anabi ọsọ sọlá àdìsọmọ anabi kan pa abọ pọ kan pa pọ ok tóbìnrin bá wá sí ó ṣe bẹ́ẹ̀ fi inú ẹ̀ bí ó ṣe bẹ́ẹ̀ kọ jẹ ẹ̀kọ́ ìyá a ah! oná ọ̀rọ̀ ju ẹ̀kọ́ tọrọ lọ ojú ọmọ wa mọ tẹ mọ ọtẹ mọ ọtẹ tòní tòní yàtọ̀ ó túmọ̀ sí pé tẹ́ ẹ bá fi sùúrù tẹ́ ẹ bá tán aláìní sùúrù sùúrù wàhálà yọkọ̀ sùn yọkọ̀ sùn torí pé tí èlé bá kojú èlé tẹ́lẹ̀ náà nǹkan bàjẹ́ ni nǹkan bàjẹ́ ni ọ̀pọ̀ abọ́ tẹ́sí ma pé irun tí ma tètè dalé orí rẹ̀ òde nítorí pé abọ́ tí wọ́n fọ̀ alẹ́ rà ní ìdìpọ̀ rẹ̀ sẹ́yìn bá ti wá bínú kọjá sísọ obìnrin ọ̀wá ka ìmọ̀wọ́ yà sọ pé óhó ó ti yé mi nígbà tó kò lo onífẹ̀ẹ́ lórí abọ́ yóò apá mi yóò apá mi torí abọ́ ni ó yóò ṣe kí gbogbo àdúgbò ọba dé ìwọ ọ̀rọ̀ àjòjúgbà tó o torí gbogbo mi tó bá wà lọ́dọ̀ rẹ̀ ọ̀fẹ́ kọ́ ọ máa pé òun lọ fẹ́ràn òtún sẹ́lómi láyé má oníkan yìí náà sáàdì tọ́ba wá ti torí abọ́ sẹ́lómi tọ́rọ̀ náà fẹ́ tẹ̀sí ẹni tọ́ba ti torí abọ́ ẹlòmí tọ́kọ́ tọ́wọ́ abẹ́wulẹ̀ tọ́jà pé tẹ́lẹ̀ mo ti léré ní ìmọ̀ kó tọ́ ni wọ́n ti pọ̀ wọ́n lò ń lọ fẹ́ràn ọ̀ fẹ́ràn ẹlòmí kìnnìkan kìnnìkan. nítorí wọn wá sí oníkó ó ti lè má dojú kọ̀kọ̀ kọ́ àlọ́ bá obìnrin tó gbá bọ́lá jẹ́ tẹ́tẹ̀ rẹ ti jẹ ńdọ́ fẹ́ kọ́sẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ òkú fẹ́ lé mi lé tẹ́lẹ̀ náà ni tọ̀ wàá lọ bá sùn ọkùnrin gbọ́dọ̀ gbọ́n kọjú obìnrin lórí ẹ̀ ṣe ń jọkùnrin lọ bọ̀ kalẹ̀ bí obìnrin àmọ́ dáàbò ẹ̀ nígbà tí ó wá tuntun tuntun tuntun pabọ́ ń oúnjẹ tó ti wá dànù ànábìnrin ẹ̀ bá ń kó fún wa ń tà wọ́n ń tà ọwọ́ àdànù àbọ̀ tàtọ́ dànù àbọ̀ yẹn ọ̀kọ́ ọ̀nà kólò ó ní ọ̀yá ẹja jẹun ẹja jẹun ẹja jẹun kò sí tó fi ẹja jẹun subhanallah sẹ́nu pé obìnrin tó labọ́ tó ń bá gbọ́ pé tó ṣẹlẹ̀ ní dánẹ́bì tẹ̀yìn oúnjẹ yóò ti inú rẹ̀ fọ abọ́. tọ́wọ́n fẹ́ kí gbogbo ọ̀dánù dànù tẹ̀wọ̀n nígbà tó náà ti fọ́ abọ́ ní tó ti bẹ̀rẹ̀ sí ní kábàámọ̀ pé mo ti tún bo oúnjẹ mi jẹ́ mo tún fọ́ abọ́ mo tún fẹ́ kínní ọkàn tiẹ̀ náà balẹ̀ ní ti pé ẹ after sára abọ́ náà tún ṣe after all sá kó oúnjẹ dànù abọ́ tiẹ̀ tọ́lá làti àtàwọ̀ ànábì bá gbà lọ́dọ̀ rẹ̀ àtọ́ gbà lọ́dọ̀ rẹ̀ èyí tó kọ́ ànábì gbé kalẹ̀ eléyìí dá ìdààmú wa tí òfin tó ṣe tọ́jú ọrú rẹ̀ wọ́n gbé fún ẹni tó gbójú ẹrántẹ́ tọ́ nínú rìwáyà mi ànábì tí wọ́n ní kó náà tún darú oúnjẹ bá ń tọ́wà fresh kó náà dà sínú abọ́ sínú abọ́ tiẹ̀ náà tọ́jẹ́ new gbàǹjẹ tó fresh dásínú ẹ ẹyẹ lọ gbé fún Zainabu bintu Jahsh tó gbóúnjẹ ránṣẹ́ anabi wa sọ yìí pé ta'amun bi ta'am wa ina'un bi ina' oúnjẹ rẹ̀ tó dànù láti fi mí dì í abọ́ rẹ̀ tó fọ́ láti fi mí dì ilé gbá làáfíà bí ọ̀gbá làáfíà kí ló dé ẹ̀ka ń jẹ padà ní omi ìní omi ìní aníkà fẹ́yìn náà àìsàn ló gbé yìí náà fẹ́yìn náà mo rò pé yé tọ àlàáfíà àjọba rẹ tó yàtọ̀ sí ọkùnrin tí ọ̀gbọ́n yóò ti máa pariwo ránṣẹ́ abọ́ alábọ́tọ̀ fọ́ nítorí àdájọ́ ọ̀dà àwọn ó ti tètè mà ránṣẹ́ ẹnu rẹ lẹ́jọ́ ọ̀yọ́ ẹnu rẹ wọ́n ti gbọ́ tó lẹ́mọ̀ fún gbàgbà gbàgbọ́ rẹ wọ́n kí kí ló sábọ́ ṣe mí abọ́ mi mo rí àní ó gbé sílé òní ìdí tó ká máa kà tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ẹni tí ọba ti ní sùn ọgbọ́dọ̀ fẹ́ àwọn méjì ẹni tí ọba ti láàbù ọgbọ́dọ̀ fẹ́ àwọn méjì èyí kan ti fẹ́ kàn máa kún fún obìnrin nígbà tó rí pé àwọn ọ̀rẹ́ mi ti ní àwọn méjì mi náà fẹ́ ní àwọn méjì àwọn ọlọ́rin àwọn oníyàwó méjì là ń bá rìn àwọn ọ̀rẹ́ mi ti lóyún àwọn mẹ́ta ìnáwó fẹ́ àwọn kẹta. àǹkó nàìjíríà limited ọlọ́mọdé nítorí pé ntẹ́mi lè bí à wọ́n lè má lè bí à rẹ̀ ntẹ́mi ò lè bí à wọ́n lè bí à rẹ̀ oníkálukú ni kò máa wúra rẹ̀ nítorí pé ntẹ́ mú kọ́pọ̀lọpọ̀ lé ọ̀dà wù ó sì ayé ọ̀pọ̀lọpọ̀ obìnrin jẹ́ sọ pé bọ̀ bá délẹ̀ tàtà náà padà di victim àwọn obìnrin ní òsì victim obìnrin ti gbogbo àtẹ́rí táwọn obìnrin máa ń wù wọ́n òsì tètà nínú àdámà so ọkùnrin náà ti fi tètè kò fi tètè kà nítorí pé náà àdámọ̀ tọkùnrin náà ni kò máa bínú kò máa dalé kò máa ló ń kọ́ lẹ̀ máa lọ. so wọ́n ti kálukú wà dára rẹ̀ ibo ni sùúrù rẹ̀ dé àfaradà mélòó ló ní báwo lórí rẹ̀ ṣe pé tó láti láti làjà ẹ̀hẹ́n torí bẹ́ẹ̀ lómi ọ̀ yóò tún dákúnjà ni ẹ̀hẹ́n tó bá ṣe mara rẹ̀ tí mo ṣe pọ́n sí. o tún bùkátà ọgbọ́n gidi bó o ti gbọ́n sí o lè sàn bóyá o méjì dọ́kọ́ ọmọ adájọ́ bí adájọ́ adájọ́ kò o lè máa dájọ́ bí kọ́sí lè dọ́ dàrú ẹ̀hẹ́n tó tó lè sọ bá rojọ́ ọkọ̀ tó lè bá rojọ́ ọkọ̀ tó lè yọ lálàáfíà mo rò pé yé wọ́n o torí wọ́n lọ jẹ̀bi òun ọmọ òwò wọlọjà bí yọmọ kó kórìíra ni wọlọjà rẹ yọmọ rúkọ fẹ́ràn lórí àwọn míì ni òun mọ adalérú nsò gbogbo ìgbà tó bá ti sílé yọ adalérú náà ni tòtí ẹni pé mi ò ní ẹjọ́ kankan gbọ́ mi ti kọ mo rò pé yé tí mo kàn fẹ́ sọ fún gbogbo ẹni pé kẹ lọ nínú sùúrù sọ̀rọ̀ àrà sẹ́ǹgbọ́ yorùbá kálukọ́ lọ nínú sùúrù sọ̀rọ̀ àrà <laughs> tí ọba ti lọ ọbẹ̀ tó ń do adájọ́. yẹ́n ti ya méjì ò lè jà kẹ́nìkan ọmọ jà kẹ́nìkan jẹ tó sì pé àárín arẹwà méjì ni wọ́n wà ẹ̀hẹ́n tó bá ti di kọ́n ilé rẹ̀ ọ̀dà rẹ̀ náà ilé rẹ̀ ọ̀dà ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀kọ́ sẹ̀ yẹn lánàá ti sọ̀rọ̀ wá àrùsẹ̀ bọ̀dọ̀ pẹ́ni tó bá bọ́ ni bẹ́ẹ̀ ti ṣe fẹ́ ọlọ́gbọ́n bẹ́ẹ̀ lẹ fi àbọ̀ ẹni pé àwọn ìyàwó dẹ̀ fẹ́ àgọ́ wà ní ọlọ́gbọ́n wà ní bẹ́ẹ̀ ti ṣe fẹ́ ọlọ́gbọ́n náà lẹ fi àbọ̀ ẹ sì mọ́ gbàgbé pé ẹnu yíyùn náà lẹ pọ̀ sí àbọ̀ ohun mi mo fẹ́ fẹ́ ọ báwo wà dandan torí náà lẹ́sìn fúnra yín sí especially gbèsè kí wọ́n kì bọ̀ ọlọ́run ẹnì kan ò bọ̀ ọlọ́run so ọmọ wa rántí ọjọ́ àkọ́kọ́ tó nǹkan ní oṣù tí wọ́n fẹ́ fi ọ eléyìí ọmọ tí ọmọ lẹ̀ tó fi máa tẹ̀síwòrò yọ ọmọ tí ọmọ lẹ̀ tó fi máa tàfara rẹ̀ àmọ́ kókó bìnrin ọmọ wa dòwú rárá kí ni tó máa rẹ̀ ó ti kú ọ̀ ti gbé ṣùgbọ́n àṣejù ọgbọ́dọ̀ wá wọnú gbogbo nǹkan àṣejù ọgbọ́dọ̀ wọnú gbogbo nǹkan nítorí pé sáfẹ̀sì bá ti wọnú owó òjò owó bìnrin máa pa orogún rẹ̀ ni o wọn láti wọn pàtó gbogbo rẹ ẹgbẹ irú rẹ ló ti tẹlẹ láyé tẹ ẹsàfara dẹ ẹsẹ sùúrù ọkọ lẹẹfẹ onídìgbẹ náà kọ gbogbo àwo ọkọ lẹẹfẹ onídìgbẹ balẹjẹ ìyàwó tí wọn fẹ́ lé ọkọ lọfẹọ ọkọ rẹ lọfẹọ tòró ń lọ lọ gbóbìnrin mi wá tó bá wà wò kọkọ rẹ ti ọtọ kọkọ tọmọ kékeré tó ń bọ ọdún ó ṣe sùúrù kọkọ náà ó ṣe sùúrù kọkọ rẹ tó ìdí nìyí tó fi jẹ kó bìnrin tó bá gbẹ yóò ṣe sùúrù ọkọ láti pé kìí sọmọ ọkọ láti pé kìí sọmọ lòun gbà tí àṣejù bá ti wá ń pọ̀ tó ń bá ti pọ̀ òjò wú sọkọ́ ọ̀dọ́ máa ń

tó bá sì délẹ̀ gbogbo ẹni tó bọ́ dá lórí na bọ́ tán ẹni pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin tán kọ́ má gbà yarí fún má gbà yarí fún ọ yarí wo láti ilé ọkọ kọ fún láti kó mọ̀rùkọ́ ẹ̀yìn mọ̀rùkọ́ ẹ̀fúra bẹ́ẹ̀ ni gbèsè ayé wa kọ. ọ̀rọ̀rùn láti kókó lé ọkọ̀ ọ̀rọ̀rùn láti kó padà gbogbo mi tó bá gbọ́ kó dé ọ̀rọ̀ yìí. bàtà máa ń halẹ̀ mọ́kọ́ tó ń sọ pé ẹyin kúsàárì bá pé yálà yá ló bí ọkọ̀ kò ń lẹ̀ wọ́n mọ̀kọ́ lẹ̀ mọ̀kọ́ lẹ̀ àmọ́ tó bá fi lè tètè dọ́gba kíkọ́ lẹ̀ wàláhì ọ̀rọ̀rùn pẹ́rù jáde kò ní rọrùn kó padà. àyìnbáyé irú ẹ̀ tó ti ṣẹlẹ̀ láyé wa táwa wà ìwọ̀nba lówó ma ìwọ̀nba lówó ma lọ́ba ti fẹ́ pa pọ̀ lápọ̀jù ipa ẹni tí jowú náà ni lọ́kọ̀ tó kú dànù tó tó ti ti ọ̀pọ̀ wọ́n bá ń sun bojú wẹ̀yìn bàbá rẹ̀ ìyá rẹ̀ nìkan kọ́ lọ́fẹ́ nílà dé fàwọn ẹ̀dá ìyá rẹ̀ nàmbà tírì kí wọ́n á ní wàhálà ìwọ́n ti tẹ̀tẹ̀ wà ní wọ́gán ní nàmbà wán bíi tẹ́ pé sínú ọ̀nà. ọwọ agba júnior ẹ̀yọ̀ kan ọwọ́ àyárí. sọ̀rọ̀ tó bá ti di ìyá rẹ̀ sàkójú mo tún dúpẹ́ mi ìyá mi ń kọ́ nọ́mbà tírì nìyá àwọn obìnrin ọ̀hún aníwò eléyìí ọmọ adáyé wú ọmọ abayé jẹ wúwọ́ bá wá ìdílé ọkọ yọmọ wá tuntun àwọn tipátipá ọkọ àwọn míì funfun ló sọ fún wa ẹ akọsí kọmpútà mẹ́ta ẹ bá wa sọ kọjá kò lè tán tọrọ náà ní kò lè tán tó kí la lè kí á là wà lè tẹ ẹ ọyẹ kẹ yẹ tíra wà tíra tá a fẹ́ yẹ̀ wò wà lórí wa ọ wà lórí wa kò sí tíra tá a fẹ́ yẹ̀ wò ẹ bàlá sàkílò lọ fún mi ń báàdù àjá lẹ́yìn tí àgọwò jẹ nǹkan yọ Ọlọ́run tó bá ti pé mẹ́ta kọtọtọ kọ wọn àwọn náà tún wá dùn mọ́ wọn ẹgbẹ́ bá twenty years twenty five years àwọn náà tún wọn tún wá rí àti fi ṣé ká tí ká ọjà ìbò tuntun ọkọ náà má dájà o ọkùnrin náà ṣe o ẹni máa ń ṣe báyìí náà oníṣẹ́nà àti wọn náà rọrùn ni o oníṣẹ́nà àti wọn náà rọrùn ni tí wọ́n lẹ̀ fún ọmọ gbélé bàbá wọn mọ́ òlẹ́sẹ̀ wọn ẹ̀hẹ́n tó bá ti mọ̀ kó òní jẹ́ ẹni tó dúró dọ́gba láàrin àwọn obìnrin tí wọ́n lẹ̀ fún ọmọ gbélé bàbá wọn mọ́ òlẹ́sẹ̀ wọn mọ́ òlẹ́sẹ̀ wọn. irun títì máa ń fa wàhálà tó wú bí máa pọ̀ ó dẹ́ni pé mo sọ̀rọ̀ obìnrin kan ní dáadáa lójú obìnrin mi obìnrin kórìíra rẹ̀ láyé ọmọ ìyàwó kan lójú ìyàwó mi ní máa ń fa ojú burúkú sí sílé òfin máa dà mọ́ kódà wọ́pùkà lọ́ba lọ́ba lọ́ba rò mọ́tòkọ́ máa rò mọ́tì ẹ̀dọ́ ọ̀rọ̀ ẹni bọ̀dì nílẹ̀ lọ́bẹ̀ ẹni bọ̀dì irú ọkọ̀ àwọn ni wọ́n rò yìí tiẹ̀ òtí ń bu òtí ń yẹn lómi yẹn tó o bá gbọ́ yorùbá irú ọkọ̀ àwọn ni wọ́n rò yìí tiẹ̀ sẹ́mi kó túbọ̀ sí pé yàtọ̀ sí tó bóbìnrin ọba fẹ́ bínú tẹ́lẹ̀ wàhálà yóò bínú thousand percent ike kí alọ adìẹ tó fi ẹ lọ ẹ lọ máa jẹ tẹni tó máa rò á kí ni rọbì ìwọ náà bá wọn pé tó wà ní bá ìwọ lọ kọ́kọ́ pa ìwọ lọ wá nìkan tó ntọ́kàn sọ fún mi tó bá ti tọ́ mi tó bá fẹ́ ro ká máa pè mí kí wọ́n á bọ̀ ro òní ìpérò ọkà wo ni wọ́n ròyìn díẹ̀ tó bá fẹ́ ro ká tọ́ mi pè mí wọ́n á bọ̀ ro kí ló dé mo rí i pé mo máa ròjò ọ̀lẹ̀ kò ní ìdìpẹ́ ẹnìkan ti kí ni tó wà á tó bẹ́ẹ̀ yẹn àmọ́ kóbìnrin jọ owó kéde kan tó Aisha radiyallahu anha ni tọ́ ẹsẹ̀ tó ti mà anabi sallallahu alaihi wasallam wọn máa sọ̀rọ̀ àwọn Khadija ní dáadáa lójú Aisha káyìjà fi bínú Khadija wa ti ẹ lọ́rẹ̀ rẹ̀ ẹ ọ̀rẹ́ rẹ̀ ń bọ̀ ẹ ti dé fún àkàdíjà náà ti kú bí a kí làdá wò báwọn ẹja ẹni nì sí nǹkó àbí kákan náà polú ẹ polú ẹ lọ ọ túmọ̀ sí pé ó wú lára àwọn obìnrin ọwọ́ ànájọ ọkàn mọ́pọ̀ lápọ̀ jù tọ́ حديث رافع بن خديج رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من زرع في أرض قوم بغير إذنهم فليس له من الزرع شيء وله نفقته رواه أحمد والأربعة إلا النسائي وحسنه الترمذي ويقال أن البخاري ضعفه رافع بن خديج رضي الله عنه ولا نبي صلى الله عليه وسلم أن كان ترى بالإضاءة داكو توري ليون لا لا يزايا داني توني إلا ما داكو توري وما máa هذا في مجتمعاتنا mùsùlùmí àjùmọ̀ eléyìí pọ̀ bàjẹ́ lórí láwùjọ wa yìí wọ́n máa jẹ́ ra lẹ̀kalẹ̀ kẹ́sì kan wọ́n kàn ní máa dákú lọ. kí ló dé táwa la yọ̀ǹda fún yín táwa máa wọlé ẹ̀ràn ni ẹnikẹ́ni tó bá fi lè lọ́ọ́ dákú sórí ilé onílẹ̀ láì gbà yọ̀ǹda wọn. فليس له من الزرع شيء فنير كقمو نير يقوم الله ìfàtọ̀ wa bàbá onílẹ̀ tó ìwọ ti di ẹni tó ní gbogbo tó wà lórí ilẹ̀ tó wọlé ohun nàfàkọ́tò yọ gbowó oríro tó ro àti ndópin sórí ilẹ̀ owó sẹ́yìn ọgbà. o ṣeun tọ́wọ́ bá wa dákú àwọn náà ti ń ronú wá àgbàdo náà ó sì àbọ̀ yé tó eléyìí jẹ kò ní í káwọn garaje kò ní í ìgbà míì gan láwọn wọn yẹn ẹ ra ó sì onáà yóò tún máa fẹ́ lómi ọ̀rẹ́ dáko bẹ́ẹ̀ darí dáko bò nílẹ̀ tó ti gbowó ẹ̀ ẹ́ nígbà wọn wá gbà gbà yọ̀ǹda lórí ìkíni tí yẹn máa nílé yẹn máa yọ̀ǹda fún yẹn tó o bá rí pẹ́tẹ́tẹ́ nìkan ló lẹ́ ló pò wò sí o sẹ́wí bẹ́ẹ̀ ni mo torí pé ilẹ̀ tiẹ̀ ni bí wọn náà bá ara lẹ̀ bí wọn lè wá bẹ̀ òkú lè wá bẹ̀ tó o túmọ̀ sí pé òfin ọlọ́run ti dà ní má wọnú nǹkan oníǹkan sẹ́mi pọ́rọ̀ gbígbà nǹkan oníǹkan náà là ń sọ má wọnú nǹkan oníǹkan lọ́nà tó fi wá di pọ̀ ń dáko sórí ìlú ńlẹ̀ ẹtún wo láwùjọ yorùbá tí wọ́n á ń bí báyìí wọ́n gbọ́ pé wọ́n ti talẹ̀ yìí o yọ̀ọ́ gbọ́ pé kọ̀ọ̀kan àsìkò àdúró lẹ́tí tó wọ́n lọ dáko lọ́wọ́ òtítọ́ tó tó wọ́n yí bẹ̀rẹ̀ títí lọ yóò tún lọ gbẹ̀kú síbẹ̀ sẹ́yìn bá wá dé sẹ́yìn wáyà ẹ̀yin burúkú yà bẹ̀rẹ̀ fún kílẹ̀ alẹ́ mi yọba ti a ẹ ẹ sànú ajé kíní jáde o gbogbo ẹ̀kú títẹ bẹ́ẹ̀ máa kékeré kíní jẹ́ bẹ́ẹ̀ yóòbá lẹ́bù ẹ̀ máa tí wọ́n bìí lọ́wọ́ ni ẹ̀ sanwó rẹ̀ fún ni ẹ̀ owó kíni lórí ilé onílẹ̀ yóòbá lẹ́bù ẹ̀ sanwó àmọ́ tó bá wọ́ ten thousand wọ́n lé ní ẹ̀fún three thousand owó kíni dáná nínú àwọn àtàwọn yorùbá mi sẹ̀rí àtiwá yàtọ̀ tó bá fi lè mọ pínlẹ̀ yìí kì í tilẹ̀ rẹ yìí ó lẹ̀ wọ́n ti yọ̀ǹda fún ọ kíkọ́ dáko sórí rẹ̀ ó ti kọjá ẹnu àlà rẹ̀ ẹni tó nílẹ̀ ló lóko tó gùn síbẹ̀ owó sẹ́ni wọ́n gbà owó àgbàro owó abánikíkó lọ́gbà kálukó sínú wọlé karam kò sínú jẹ́sàkàlá ọ̀fẹ́ rẹ̀ owó sẹ́rẹ̀ ẹni tó bá ti débi ó kàmù. àdéhìí yìí alimami Tirmidhi ó ní hadithun hasan àdéhìí tó dá ọ̀fẹ́ sẹ́rẹ̀ lọ. ṣùgbọ́n wọ́n sọ pé ìmáàmù Bukhari sọ pé hadithun da'ifun kò rí bẹ́ẹ̀. ó lè sọ bẹ́ẹ̀ ń bò ní ṣùgbọ́n dábàá pé kò gbé wánu sọ níyẹn. tùmọ̀dọ́mí sọ pé Bukhari sọ pé da'if ìyẹn ni pé wọ́n fi léèrè àwọn tíra tó hàn kan kọ́tọ́ ń pè ní ilẹ̀ lè kàdé tó àwọn àdìsí náà wò pé bóyá kò sí bẹ́ẹ̀ kìíní kan wọ́n máa bí àwọn olùmọ̀ ńlá ńlá yẹn lé kíkín lẹ́yìn rí sáà dìbò ìgbà èsì tó bá kọ̀ wọ́n kọ́ sínú orí tíra báyìí. ṣùgbọ́n nínú àwọn ọmọ ẹgbẹ́ Bukhari oná ní mọ́mọ́ Tirmidhi Abu Isa Tirmidhi nínú tíra rẹ̀ wọ́n sọ pé mo fi Bukhari léèrè nípa àdìsí faqala hadithun hasan ọsọ pé hadithun hasan hadithi tó kẹsẹ̀ rìn lọ tó lẹ́yìn ẹ̀sìn tó wà. tòtẹ́lẹ̀ ìbájẹ́ bẹ́ẹ̀ ajẹ́ pé ìdájọ́ yẹn ti fìdí múlẹ̀ wámúwámú ẹni bọ́dì tó bá lọ dáko sínú ilẹ̀ ńlẹ̀ dá ló lóko ẹni tó nílẹ̀. abáni dáko ńkọ́ yọ gbowó sẹ kálukú bá tún ọjọ́ tó lọ já dó bá. wọn bẹ́ẹ̀ lé dáa ṣe kó fún wa ní àlékún àgbọ̀yé ní ẹ̀sìn wa wọn ràn wá lọ lórí àti máa fi dá àgbọ̀ yẹn ṣe wà ó subhanahu wa ta'ala muhammed ìṣòro ọ̀lẹ́ ìlànà ilẹ̀ ẹ̀ ń ṣe